alhamdulilahi wa kafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti gẹ̀ fún anabiwa muhammed àlékún ìkẹ́ àti gẹ̀ Ọlọ́run Ọlọ́run bá ní ṣe fún anabiwa muhammed náà níjókòó tòní lágbára Ọlọ́run bá ọ̀rọ̀ nípa ìwẹ̀ òní àmà bára wa sọ àti àwọn ìdájọ́ ìtọrọmọ ìwẹ̀ ní wíwẹ̀ tá bá ń sọ nípa ìwẹ̀ kì í ṣe ìwẹ́ pé ooru mú mi mo fẹ́ bomi sára o àbá fẹ́ ṣàkàǹkàn àtọ̀ṣe ṣùgbọ́n ìwẹ̀ ètò jẹ́ ọ̀ranyàn nínú ṣẹ̀ríà Islam òun lè tí a fẹ́ máa bára wa sọ níjókòó tòní. lábala yìí ń láti sọ àwọn nǹkan tó lè jẹ́ kí ìwẹ̀ wíwẹ̀ kó di ọ̀ranyàn nǹkan bíi márùn-ún làwọn àfa òní wọn kàkalẹ̀ léyìí tó lè jẹ́ kí ìwẹ̀ wíwẹ̀ kó di ọ̀ranyàn fún ẹ̀dá. E lẹ́yìn tá a bá mọ nǹkan márààrún ọ̀hún tó ń tẹ̀rí tán bó gangan ìlà ṣe é wẹ̀ àwọn nǹkan wo ló jẹ́ ìwọ̀fẹ́ tí jẹ́nẹ́bà ń bẹ lára rẹ̀ yẹn ni pé ààtọ̀ ó jáde lára rẹ̀ àwọn nǹkan wo ló jẹ́ ìwọ̀ tó gbọ́dọ̀ ta kété sí tí ó gbọ́dọ̀ ṣe bákan náà àwọn ìwẹ̀ kan bẹ léyìí tó ṣe pé kì í ṣe ọ̀ranyàn ṣùgbọ́n wọ́n fẹ́ fún mùsùlùmí láti wẹ̀ ni ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bi ìpìlẹ̀ kí n gangan ni ti ń jẹ́ ìwẹ̀ nínú èdè Lárúbáwá aligoslo tààmì mọ̀lmáì aláṣẹ́yì oníkómi kọ́ kárí nǹkan ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáwò ní fíkìú ọ̀nà ọ̀tọ̀ làwọn tó ń goslo sí wọ́n ní ti ń jẹ́ bẹ́ẹ̀ ni tààmì mọ̀lbádàní bilma alasifatin makhsusa bíkọ́sìdì tààbòdì lillahi ta'ala ó náà ní kéèyàn fọ́ mi kárí gbogbo ara látòkè tí ì délẹ̀ láti bí ọrùn orí ti débi àtẹ́lẹsẹ̀ méjèèjì lọ́nà kan tọ́jú àrà ọ̀tọ̀ ńlá gbà wẹ ìwẹ̀ èyí níjókòó tòní. ìwẹ̀ tó wà wẹ̀ yìí because the time boat èyí ò ní lẹ́mìí wípé wọ́n fẹ́ fi jọ́sìn fún ọlọ́run ọba ni ẹni pé ìwẹ̀ àwẹ̀ gbalada ńlá fẹ́ máa sọ nípa rẹ̀ níjókòó yìí. àwọn nǹkan bíi márùn-ún oní máa ń sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ranyàn fún mùsùlùmí nǹkan alákọ̀ọ́kọ́ khurujul maniyyi ó ní kí àtọ̀ kó dá jáde fúnra rẹ̀ ẹlẹ́ẹ̀kejì alìjìmá bóyá ẹlẹ́à òun àtàfà wọ́n dìjọ ṣeré yẹn ni pé eré kọ̀yìn sájà eré tọ́lọ̀ máa ń jẹ́ kí ọmọ kó tibẹ̀ jáde wọ́n dìjọ bára wọn ṣe ẹlẹ́ẹ̀kẹta ẹni tí mùsùlùmí ọgbọ́rọ̀ ọgbọ́wàsí ọ̀rọ̀ nípa Islam ó sì wù láti ṣe Islam ló bá sì ṣe Islam irú ẹni báwọn òun náà níwẹ̀ kan tí yọ wẹ̀. nkẹ́lẹ̀ kẹrin nkìtọ́ dámúlẹ̀ haidi wà nífàs obìnrin tí ń ṣe nǹkan oṣù obìnrin tí ń ṣe àlejò tí ẹ̀jẹ̀ àdámọ́ tí máa ń jáde lára obìnrin bóyá ọjọ́ mẹ́fà àbí ọjọ́ méje lè tọ́pọ̀ jù nínú àwọn àsìkò tí ẹ̀jẹ̀ yìí ti fi máa ń jáde lára obìnrin tó bá di pé ẹ̀jẹ̀ yìí tó bá mọ́ wọ dúró obìnrin níwẹ̀ kan tí yọ wẹ̀ o bákan náà obìnrin tó ṣe bímọ tí ẹ jẹ obi tó bá mọ́wọ́ dúró òun náà tún níwẹ̀ tí yọ wẹ̀ méjèèjì lápapọ̀ tọ́jẹ́yọ kan tí ẹ jẹ lẹ́ẹ̀kẹrin ètò wa karùn-ún níbẹ̀ ni wípé kò sẹ́ni tí ó wáyé tí ó mà ní jáde láyé bí mùsùlùmí tó bá jáde láyé kó tó di pé yóò wọnú káàlẹ̀ lọ ìwẹ̀ kan bẹ tí a fún ìwẹ̀ yìí náà lára àwọn àwẹ̀ tó jẹ́ ọ̀ranyàn ńlọ́wà ẹ jẹ́ wá ti bi pẹlẹbẹ ká ti bẹ̀ mú ọ̀lẹ̀ jẹ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bi alákọ̀ọ́kọ́ khurujul maniyyi yẹn ni kí àtọ̀ kó jáde lára èèyàn omi oríṣi bíi mẹ́rin oní máa ń jáde láti bí nǹkan ọmọkùnrin tàbí láti abẹ́ obìnrin ìkíní bẹ́ẹ̀ ògbálàmọ́ ó ní ìtọ̀ òun máa ń jáde nígbà tá a bá ṣẹ̀yọ́ omi ẹlẹ́ẹ̀kejì tí máa ń jáde ìyẹn la mọ̀ sí mọ́díyù mọ́bíyù yìí a máa sábà jáde tọkùnrin àtobìnrin tí wọ́n bá ń tage bí ọ̀rọ̀ Yorùbá tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọkùnrin dájókòó àbúròyìn lọ́dájókòó ó wá rántí eré ètò òun àtọkọ rẹ̀ tí wọ́n jọ bára wọn ṣe à ọ̀rọ̀ fíkìú là ń sọ èèyàn máa làmọ́lẹ̀ ní wá ń kéke tó wá rántí ìgbádùn tó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ó wá ṣàkíyèsí pé bí omi kan ń bẹ lára òun omi eléyìn mọ́díyù òní a máa ń pè é bómi eléyìí bá jáde lára kò mú ìwẹ̀ kankan kò mú dání Imam Ali ọlọ́mbanìyọnu sí i ó ní kóńtùmọ̀ dáhàn wọ́n jẹ́ ní tó ṣe wípé mọ́díyù ìmọ̀ sábà jáde lára mi pọ̀ ìwọ̀n amọ́ bò ní í ṣe bí ànábì torí ipò mi lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́mọba látàrí wípé ọmọ ànábì ìyàwó lọ́jẹ́ fún Ali radiyallahu anhu òun àrùn kan náà wọn sàbí pé bá ń béèrè ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́mọba ànábì wa ni mọ́díyù èyàn torí ẹ̀ wẹ ìwẹ̀ ọ̀ràn yẹn o omi ẹlẹ́ẹ̀kẹta tí máa ń jáde lára èèyàn òun náà ni wádìyù àtọ̀ọ̀rẹ̀kẹ́ eléyìí máa ń jáde téèyàn bá fẹ́ tọ̀ yọ̀ọ̀ra ti ṣeré òun funfun tàbí lẹ́yìn ìgbà téèyàn bá tọ̀ tán òní máa jáde ètò wa kẹrin bẹ gangan là ń sọ níbí yìí khurujul maniyyi òun náà ni kí maniyyu àtọ̀ kó àtọ̀ yìí ibẹ̀ ọmọ anabi adama bẹ̀rẹ̀ lọ́mọ tí máa mú jáde wá bó ni madhiyu maniyu báwo ló ṣe rí maniyu ni ma'un abiyad gọ̀lẹ́dọ̀n yakhruju bishahwatin wọ́tàdà fọ́kìn wọ́yà àkóbòhó fòtòrún ńlọmi tó ṣe wípé ó máa ń jáde lára yálà ọkùnrin ni àbóbìnrin omi yìí abiyad ìmà funfun gọlíìb ó nípa ó ki omi yìí yakhruju a máa sábà jáde bishawa tó ń ti pé èèyàn gbádùn obìnrin ẹni pé táìmù tíyàn bá nígbádùn obìnrin tàbí obìnrin tó bá gbádùn ọkọ rẹ̀ tí wọ́n dìjọba ara wọn ṣeré ìfẹ́ papọ̀ ìgbà yẹn ni màníyù yìí ni máa ń sábà jáde tí ó bá wá jáde kì í jáde wọ́ọ́rọ́wọ́ bíi tàdà fúkìn yóò jáde tí wọ́n ó tira wọn lọ́pọ̀npọ̀n gbúgbúgbúgbú bí ó sì jáde ní ti ẹnu tó bá jáde tán Yakubu futur a máa sábà rẹ̀ yàn nígbà tó ń bá jáde tán kálíbà dàmà dáadáa láwùrọ̀ ìhà ó ní òórùn kan òórùn rẹ̀ yẹn ńlá fi dàmà òórùn yìí tushbi olùbẹ́ẹ̀dọ̀lù fásid ọjọ́ òórùn ẹ̀yìn tó ti bàjẹ́ bí òórùn màníyù bó ń ṣe rí nu tó bá ti á jáde lára èèyàn èèyàn gbọ́dọ̀ wẹ̀ kí ni tó fàtà fi wẹ̀ torí ọ̀rọ̀ Ọlọ́hun bá subhanahu wa ta'ala ọlọ́run bá ń sọ nínú suratul ida aya ẹlẹ́ẹ̀kẹfà níbẹ̀ wípé wa in kuntum junuban fatọ̀hárò bí jẹ́nẹ́bà bí ààtọ̀ tó bá jáde lára yín ẹ yá lọ wẹ ìwé ọ̀ràn yẹn o kẹ́ ẹ fi ṣìmára ẹ ṣìmára pẹ̀lú pẹ́ ìwé ọ̀ràn yẹn. nínú hadith òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi nínú hadith tí Abu Dawud tó gbà wá nínú súnáni rẹ̀ ànábì sọ pé fàyídà fàdákọtàlímáà fàgùtẹ́sìl gbogbo ìgbà tó bá ti lè túmọ̀ níyù jáde lára yàrí wípé ọwọ́ ìwẹ̀ ọ̀ranyàn yẹni pé fàdákọtàlímáà yẹni pé omi àtọ̀ ó jáde lára èèyàn nù. kátókù níbi nǹkan alákọ̀ọ́kọ́ tí máa ń sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ranyàn àwọn abala kan bẹ tó yẹ kí a mẹ́nubà nínú àwọn abala yẹn ni wípé ìgbà míì bẹ èyàn ó sùn ìgbà tí èyàn bá sùn èyàn ó kàrí wípé ara èyàn sátutù ni ìgbà tí èyàn bá wò ni ó bá di ààtọ̀ ihtalam yẹn ni pé èyàn sùn ó lálàá irú ẹni báwọn tó bá ti lálàá pẹ̀tọ̀ òun àtẹ́lẹ́tọ̀ òun àwọn dìjọ ríra òun àtìyàwó òun àtọkọ àwọn dìjọ ríra ìgbà tí ó wá jí ó wípé ara àwọn tutù irú ẹni báwọn dandan oníkọlọ wẹ ìwé ọ̀ranyàn o ìgbà míì ń bẹ ìyẹn lè lálà wọlọmí àkọlọjọ lèmọ níyò táyé pé ààtọ̀ ò ní jáde ṣùgbọ́n lálà olóhùn àtọkọ àbọ̀wọ̀n àtìyàwó àwọn ìjọba ara wọn ṣeré ìfẹ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ńgbà tó jí kò rómi kankan ààtọ̀ jáde sí irú ẹni báwọn lẹ́yìn sàn lẹ́yìn kò ní wẹ̀ kankan tí yọ wẹ̀ o ṣùgbọ́n táyé pé àtọ̀ bá jáde lẹ́yìn tó ti lálàáhùn nígbà wá tají àtọ̀ wá jáde a jẹ́ pé nígbà náà fàlẹ́ ìrẹ́gọ́sí lọ yọ wẹ̀ ìwẹ̀ ọ̀ranyàn ìdájọ́ mi tí ó tún fẹ́ jọ ìdáwọ́jàdà màníyàn sàrí ló sàrí àtọ̀ níbi aṣọ rẹ̀ ó wá ronú ronú ronú ṣe mọ́ lálàá o làkínà ò lámìyàdùkọ̀rọ̀ ìhìtìlámà kọ̀ọ̀rántí bọ́yá òun lálàá póun àtìyàwó òun òun àtẹlẹtọ àwọn tìjọ bára àwọn ṣeré kọ̀ọ̀ràn tí eléyìn irú ẹni báyìí náà wájàbà lẹ́yìn lè gọ́sìlò dandan ni kó wẹ ìwé ọ̀ràn yẹn torí kíni lè kọ̀ọ̀rọ̀ òjèlè mà níyì torí pé mà níyì jáde láàrẹ̀. ní ìbámu sí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam imam muslim tí ó gbà wá ànábì sọ pé innamal ma'u minal ma'i ìnàmàlmáù mínàlmáì ẹni pé ìwẹ̀ ọ̀ranyàn yóò máa wáyé ní gbogbo ìgbà tí ààtọ̀ tó bá ti lè jáde lára ẹ̀dá. abala míì lọ́wọ́ hasọ lọ́wọ́ hasa bintikọ́lì màníyí fìdákàrí làkíndáwó làmìyá kọlọ́j falagosílàlẹ̀ ìgbà mi ń èyí ò ní fura pé bí gbà pé ààtọ̀ yìí ó ti jáde kúrò láàyè ibi tó wà ó ti á wá síbi ọmọkùnrin nǹkan ọmọkùnrin èèyàn ọba tún sẹ́rí padà nú kọ̀ jáde nírú ṣe sí báyẹn èèyàn ò níwẹ̀ kankan tí èèyàn ó wẹ̀ ìgbà míì sì ń bẹ èèyàn ò rí àtọ̀ téèyàn wà ní rántí mẹ́ta kánà ẹ̀tìláàmù nígbò gangan ńlá àtọ̀ yìí ńlórí bí aṣọ irú ẹni báwọn dandan ò ní kọ́ wẹ̀ o bákan náà dandan ni fún un kọ́dà irun tó ti kí kọ́dà padà min akhiri naumatin lahu yóò ronú sí pé ha sànà ni àbóni àbí bí orun tí mo sùn lánàá tí èdò ní gbogbo àwọn orun tó bá ti kí síwájú àsìkò yóò dà padà ìyẹn jẹ́ abala ti màníyù àtọ̀ èyí tí máa ń di ọmọ tó bá jáde lára èèyàn nǹkan lẹ́ẹ̀kejì tí máa ń sọ ìwẹ̀díwẹ̀ di ọ̀ranyàn fún mùsùlùmí àlìjìmá òun náà ni kéèyàn bá ìyàwó èèyàn láṣepọ̀ tálákọ̀ọ́kọ́ àtọ̀ ń kàn jáde ni kìsì kí bóyá ọba ìyàwó rẹ̀ láṣepọ̀ àbó tiẹ̀ lálà ńlé jáde ṣùgbọ́n bí ẹlẹ́ẹ̀kejì yìí òun àti ìyàwó rẹ̀ lójú ayé wọ́n dìjọ bára wọn láṣepọ̀ gbogbo ìgbà tí ìbáṣepọ̀ tó bá ti lè wáyé láàrin ọkùnrin àtobìnrin tí nǹkan ọmọkùnrin àti tobìnrin tí méjì ti ń forí gbára wọn ìwẹ̀ wíwẹ̀ ó ti di ọ̀ranyàn kódà kó ṣe wípé àtọ̀ gangan kò jáde kí wọ́n wẹ̀ ìwẹ̀ ọ̀ranyàn ó ti di túláàsì nílò òṣèṣì báwọn. kí lè rí lórí eléyìí ẹ̀rí rẹ̀ ní ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam tó sọ wípé idha jawaza al-khitanu al-khitana faqad wajaba gbogbo ìgbà tí nǹkan ọmọkùnrin àti tóbìnrin tí bá ti lè pàdé ara wọn ìwẹ̀ ọ̀ranyàn wíwẹ̀ ó ti di túláàsì nírú ìṣesí báyẹn imam tirimidi ńlọgba hadithi ńlọgba wa nǹkan ẹlẹ́ẹ̀kẹta ìwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí máa ń sọ tàbí nǹkan di ọ̀ranyàn ìsìláàmù lè káfíìrì ẹni tí ì mùsùlùmí ọgbọ́ wà sí ọgbọ́rọ̀ ọlọ́run ẹnìkan sọ fún nípa islam àwọn ewu àwọn ẹwà tí ń bẹ islam nígbà ọgbọ́tọ́ ni ẹ̀hẹ́n ṣé bí islam yín ṣé bó ṣe rí ni èmi náà ṣetán láti bá yín ṣẹ̀sìn ajá sọ máa ṣe islam lọ irú ẹni báwọn àkọ́kọ́ tí ọ̀kọ́ ṣe ni pé yóò mú gbólóhùn ṣàhádà yóò mú wá pé ashhadu anla la ilaha illallah wahdahu la sharika la anna muhammadan abduhu wa rasuluhu tó bá ti lè yùn ó ti di mùsùlùmí wọn wá fẹ́ kó nítàn kó tún wẹ̀ ìwẹ̀ tí ó wẹ̀ tó dandan òun náà ni ìwẹ̀ ìsìláàmù káfírì ìtàwí yìí níbo la ti rẹ́ẹ̀rí rẹ̀ lẹ́yìn nàbí ya sallallahu alayhi wa sallam amara kaisa ibn asim xeyina asilama anya ogutasila ojúṣe ọlọ́run bá sallallahu alayhi wa sallam náà dísítẹ́ abu dawud tí ó gbà wá ó pa arákùnrin kan tí ń jẹ́ kais ọmọ asim anabi paláṣẹ oníkọlọ wẹ ìwẹ̀ nígbàtí arákùnrin náà tó ṣe islam ajẹ́pọ̀tẹ́ adesuna fi pé gbogbo ẹni tó bá ti lè jẹ́ ẹlẹ́sìn míì tẹ́lẹ̀ tó wá darapọ̀ mọ́ ẹlẹ́sìn Islam irú onítọ̀hún lẹ́yìn tó bá wí gbólóhùn ṣàhádà tán èyí tí ó fi tẹ̀lé ni wípé yóò tún lọ wẹ ìwẹ̀ ọ̀ranyàn. nǹkan lẹ́ẹ̀kẹrin lára mujibatil gusli àwọn nǹkan tí máa ń sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ranyàn inqita'un damil haidi wan nifas ẹ̀jẹ̀ obi àbí ẹ̀jẹ̀ oṣooṣù ẹ̀jẹ̀ tí máa ń jáde lára obìnrin látàrí àlàáfíà ara ẹ̀jẹ̀ tó bá ti lè jáde lára obìnrin yálà ọjọ́ kan ni ọjọ́ méjì ni ọjọ́ mẹ́ta ni èyí tó wọ́pọ̀ ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje tẹ́jẹ̀ ń bá ti lè mọ́wọ́ dúró irú obìnrin báwọn ó ti dandan fún un láti wẹ ìwẹ̀ ó dandan fún un láti wẹ ìwẹ̀ bákan náà anifas ẹ̀jẹ̀ òbí tẹ́jẹ̀ òbí tó bá di pé ó bá mọ́wọ́ dúró lára obìnrin lẹ́yìn tí arábìnrin náà tó ti bímọ tán ẹ̀jẹ̀ tí máa ń wá lára obìnrin lásìkò bímọ tó bá ti á mọ́wọ́ dúró yálà kógójì ọjọ́ kó tó pé ni ọ̀sẹ̀ kan lẹ́yìn tó bímọ ni ọ̀sẹ̀ méjì lẹ́yìn rẹ̀ ni so tẹ́jú òbí mi bá ti lè mọ́wọ́ dúró ó ti dọ̀ràn yàn fúnra obìnrin bẹ́ẹ̀ láti lọ wẹ ìwé ọ̀ràn yàn ní ìbámu sí hadith mamu Aisha kọlọmba niyọnu sí àní nàbíyà sallallahu alayhi wa sallam kọ́ra lè Fatima binti abi Hubaysh wọn lè jù sẹ́lọ́wọ́n bá sọ fún arábìnrin kàtí Fatima ọmọ abi Hubaysh ó ń ṣe àlàyé fún un pé ìdá àkùbálà tilẹ̀ háyìdọ̀tù fàdáhìn sọ̀láàtà arábìnrin sọ fún arábìnrin wípé gbogbo ìgbà tí ẹ jẹ nǹkan oṣooṣù obìnrin tó bá ti di pọ́ bá ṣẹlẹ̀ sí ọ tó bá di pọ́ bá ń jáde lásìkò báyẹn dàín sọ̀láàtà mákìrún kóraró níbi ìrun. wàyídà adbarat tó bá di pé ẹ̀jẹ̀ olóṣooṣù yìí àlejò tóbi máa ń ṣe tó bá di pọ́ mọ́wọ́ dúró fàgòtẹ́sì lé yà lọ wẹ̀ ọba tí a wẹ̀ tán wọ̀sọ́lé irun rẹ yà máa mójútó máa kírun rẹ máa kí n so hadithi yìí muttafaqun alayhi àti imam bukhari àti muslim ẹnu wọn kò lórí pé àdíìsì tó lálàáfíà ni tá a lè fi ṣe ẹ̀rí. àdíìsì yìí iná làwọn àfààní wa lò fún ẹ̀jẹ̀ òbí pé bẹ́jẹ̀ òbí náà bá mọ́wọ́ dúró a jẹ́ pé irú obìnrin bẹ́ẹ̀ kó lọ wẹ̀ ìwẹ̀ ọ̀ranyàn kó sì máa bá irun rẹ̀ kó máa bá lọ. lára mujibatil gusli àwọn tí máa ń sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ranyàn fún mùsùlùmí àlìmọ́wótú yẹnni pé tí mùsùlùmí bá ti lè kú yálà ọkùnrin ni àbóbìnrin ni ọmọdé ni àbí alàgbà kódà kó sọ ọmọ òòjọ́ gbogbo àti ẹ̀dá ọmọ tó bá ti lè pé dandan oníkàwẹ̀ bó tilẹ̀ pé lọ́dọ̀ wa ń bí àìsábà ṣàkíyèsí ọmọ tó bá jẹ́ pé ọmọ tó jẹ́ ọmọ kékeré àwọn ìyàtọ̀ tó yẹ ká fàgbàlagbà a kì í sábà fún un ọ̀pọ̀lọpọ̀ ọmọ kékeré tó jẹ́ mùsùlùmí ńlọ́jáde láyé àì sábà kírun sí lára eléyìí ọ̀lẹ́tọ̀ ẹ̀dẹ́kọ̀ ẹ̀já kìsì ọ gbogbo àtọ́ bá ti lè jẹ́ pé ọmọ tó jáde láyé ó ti jẹ́ odindi ọmọ tá a ti di pé ẹ̀dá ọmọ ànábì ádámà ńlẹ́lẹ́yìí ìrọ̀mbáhùn dandan oníkàwé ìwé ọ̀ràn yẹn fún un níta fẹ́ fàyọnu agbárin ni wípé àwọn tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ràn yẹn nǹkan márùn-ún ni nǹkan alákọ̀ọ́kọ́ kí àtọ̀ kó jáde lára èèyàn nǹkan ẹlẹ́ẹ̀kejì kọkùnrin àtobìnrin kádìjọba ara wọn láṣepọ̀ yálà àtọ̀ jáde àbí ò jáde dandan ni káwọ́ ìran yàn ẹni tí èsè mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lóun fẹ́ ṣe islam tó bá ti ṣe islam lẹ́yìn gbólóhùn ṣàhádà ohun tí ó fi tẹ̀lé náà ni wípé yọ̀wọ̀ ẹ̀wọ̀n ètò jẹ́ ọ̀ràn yàn ẹ jẹ́ oṣooṣù obìnrin tó bá ti mọ́wọ́ dúró obìnrin bẹ́ẹ̀ yọ̀wọ̀ ẹ̀wọ̀n ọ̀ràn yàn bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ obi tó bá mọ́wọ́ dúró nkẹ́lẹ́ karùn-ún òní béèyàn bá jáde láyé tó síwọ́ ọ̀sẹ́ irú ẹni báyìí náà dandan òní ká wẹ̀ lẹ́yìn tá a ti mọ eléyìí ọ̀tán bí jẹ́nẹ́bà tó bá jáde láàrin èèyàn àwọn nǹkan wo ńlọ́jẹ́wọ̀ téèyàn gbọ́dọ̀ ṣe jẹ́nẹ́bà ni pé bí ààtọ̀ tó bá jáde lára èèyàn àwọn nǹkan bẹ téèyàn gbọ́dọ̀ jìnnà sí kí làwọn nǹkan náà nǹkan alákọ̀ọ́kọ́ àsọ̀lá ẹni tí jẹ́nẹ́bà bá ń bẹ lára rẹ̀ kò gbọdọ̀ bá wọn kírun o èèwọ̀ ni o kò gbọdọ̀ kírun o nínú aya al-Qur'an ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé ya ayyuhal ladhina amanu la taqrabu salata wa antum sukara hatta ta'lamu ma taqulun wala junuban illa abiri sabilin hatta taghtasilu ọlọ́run lẹ́yìn tẹ́ gbàmígbọ́ lódodo la taqrabu salat ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mọ́mìnì lọ́kùnrin àbí lóbìnrin ẹ má ṣe súnmọ́ ìrun ní kíkí o ẹ má sọ pé ẹ kírun o wà á ń tún sọ̀kárọ̀ lásìkò àtọ́ sí pé ẹ̀ ń hún ríra ẹ̀ ń ṣe bí ẹni tó ti ń pa lọ́wọ́ àsìkò àtọ́ tí ò tí dá lójú yín ẹ má kírun o. àáyà yìí ó kan náà àwọn àáyà èyí tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ì sọ ọtí mímu di èèwọ̀ níbẹ̀rẹ̀ wọ́n ní tọ̀ wọ́n ó bi ọ́ léèrè o nípa ọtí ṣé mùsùlùmí lè mu mutí ṣó lè ta tẹ́tẹ́ ọlọ́run ní sọ fún wa wípé téèyàn bá mutí ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ àǹfààní tíntìní ọ̀ ń bẹ ń bẹ ṣùgbọ́n ìnira tí ń bẹ ọ̀pọ̀ ju àǹfààní rẹ̀ lọ ààyè lẹ́yìn kò tí sọ pé má mutí àbí kéèyàn ò mutí ààyè eléyìí ńlọ wa ń sọ nípa pé àwọn àzùkọ kan bẹ téèyàn lè mutí o àwọn àzùkọ kan bẹ téèyàn mutí o ẹ̀ ń bá jọ ńlá káyì yóò ti fi rẹ̀ nírú àsìkò náà kó tó di pé ààyè àkó tán nínú suratul maida wípé innamal khamru wal maisiru wal ansabu wal azlam rijsun min amali shaitani fajtanibu àyà ńlọ kó ńlẹ̀ tán pátápátá ṣùgbọ́n àyè tá a kà ń bì kò tí ì sọ pé èèwọ̀ ni nígbà náà lẹ́yìn ọ̀rẹ́yìn èèwọ̀ ó pilẹ̀ wá o ọlọ́run ní la taqrabu salata wa antum sukara ẹ má ṣe súnmọ́ règbèrègbè mọ́ṣáláṣí bìlìntàsí wàá sọ pé kírun lásìgbà tí ò tí ì dá lójú yín lásìkò ìgbà tẹ̀ ń hún ríra nípa ọtí lọ́wọ́ bákan náà ẹ mẹ́tì sùn mọ́ mọ́ṣáláṣí àtàtà alámùmọ̀tàkù lóhùn tẹ́ fi máa ń tẹ́ ń sọ ọ̀rọ̀ tẹ́ máa sọ jáde lẹ́nu tẹ́ fi gbọ́ yé àti ẹ̀gbọ́n pé náà àwọn àṣàbí ń gbò mú títán ọ̀tọ̀ ni tó fẹ́ kà lórí ìrun ọ̀tọ̀ ni ti ń kà ìní àyà yìí ń ló fi sọ̀kalẹ̀ wala junuban illa abiri sabilin bẹ́ẹ̀ náà lẹ́ni tí jẹ́ nọ́mbà ń bẹ lára àyàfẹ́ tó bá sí pé yọkàn rí mọ́ṣáláṣí kọjá lásán hátà tàgò tẹ́sílò títí tónítọ̀hún tí ó fi wẹ̀ tẹ́ ẹ fi wẹ̀. níta afẹ́fà láàrin ni wípé ẹ ń bá ní jánábà lára irú ẹni báwọn ìrun kíkí kò gbọ́dọ̀ bá wọn kí o kò gbọ́dọ̀ súnmọ́ mọ́ṣáláṣí bìlìntà pé yóò sọ pé òun ò kírun. nkẹ́lẹ́ kejì àtọwáàfù bil baytil haram ẹ ń bá ní jánábà lára kò gbọ́dọ̀ bá wọn tàwáàfù yẹn lásìkò hajj tàbí ọlọ́ṣẹ umra irú ẹni báwọn kò gbọdọ̀ sọ pé wọ́n bá wọn ṣe tọ́wáf nínú hadith òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé atọ́wáàfù bil bayti sọ̀láàtún ìrọ̀ kíká ilé olúwa irun lòun náà jẹ́ ìní pé bí irun ni ìyàtọ̀ tí kàn bẹ́ẹ̀ láàrin òun àti irun ni wípé èyàn sọ̀rọ̀ míì rárá níbi irun ṣùgbọ́n bíi tọ́wáàfù èyàn lè sọ̀rọ̀ tọ́wáàfù yẹn tí ó sì ní bàjẹ́ àdìfì yìí Imam Nasai ńlọgbà wá nǹkan ẹlẹ́ẹ̀kẹta tẹ́ǹtí jẹ́nà bàbá ń bẹ lára rẹ̀ ẹ̀ńtà àtọ̀ bá jáde lára rẹ̀ tí ò tí ì wẹ̀ lára tí ò gbọ́dọ̀ ṣe tó jẹ́ ìwọ̀ fún tó gbọ́dọ̀ jìnnà sí òní mọ́sùl mọ́sáf kò gbọ́dọ̀ fọ́ọ̀kan Kùránì kò gbọ́dọ̀ fọ́ọ̀kan Kùránì alápàlẹ́ nínú Suratul Waqi'at àyà ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rin ọlọ́ni la yamassuhu illa al ẹnì kankan ò gbọdọ̀ fọkàn alukur'an àfẹnta àti má kó ń bi ẹ̀gbin kó ń bi ìdọ̀tí. òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam gan tó sọ pé la yamassul mushafa illa tahirun ẹnì kankan ò gbọdọ̀ fọkàn alukur'an àyàfi ẹ̀ńtọ́bámá. àdìfí àrínúmọ́ àta Imam Maliki kọ́lọ́nkọ́ba nìkẹ́ bàbá náà. nkẹ́lẹ́ kẹrin téèyàn gbọdọ̀ jìnnà sí lóògbà tó bá ti jẹ́ pé jẹ́nẹ́bà jáde lára ẹni kíra àtúl Qur'an ìyẹn gbọ́dọ̀ ké kúránì o lópin ìgbà tó o bá tí ì lọ wẹ̀ ìwé ọ̀ràn àyàn ìyẹn gbọ́dọ̀ ké kúránì o kílẹ̀ rí lórí eléyìí Imam Ali ọlọ́mùbá nìyọnu sí ọgbà àdìfì wá oníkàánì Rasulullahi sallallahu alayhi wa sallam yakhruju minal khala'i fayuqri'una al-Qur'an wa ya'kul ma'ana al-lahma yọ̀njìbùhù àwòkọ́lá yàjìzùhù anilkùránì ṣẹ́yìn lẹ́yìísá aljanaba. Imam Ali ọlọ́mọba ni yọ̀nùsí olójúṣe ọlọ́mọba àlékún ìkẹ́ àtìgẹ́ ọlọ́nkọ́ máa bá anábìjẹ́ tó sọ wípé ó ti bá sáábà yakhruju minal khalayi anábìlẹ̀ jáde kúrò nílé ẹ̀gbin ibi tí wọ́n ti ń ṣe gá àbí ibi tí wọ́n ti ń ṣẹ̀yọ̀ nígbà bá jáde ńbẹ̀ tán fayokore wọn al láì tí ì ṣe àlùwàlà ó lè ka Kùránì fa wàyà àkọlù máa ní aláhàmà ó lè jẹran pẹ̀lú wa wàlám yakun yahjuzuhu kì í wá sí nǹkan kan tí máa ń kọ̀ fún ànábì láti ké Kùránì yàtọ̀ sí jànáàbà yẹn ni pé tí jànáàbà tó bá jáde lára rẹ̀ nkẹlẹ karùn lára ń tọ́jẹ́ pé èèwọ̀ ni ẹ ń bá ní jẹ́nẹ́bà lára kò gbọ́dọ̀ ṣe alimokso filimasjidi ìlà abiri sẹ̀bìlì ẹni tí jánábà bá jáde lára rẹ̀ tí àtọ̀ jáde lára rẹ̀ tí ò tí ì wẹ̀wẹ̀ ọ̀ranyàn irú ẹni báwọn kò gbọ́dọ̀ jókòó sínú mọ́sálásí akálàṣe tí ó sọ́nà kankan tí ń gbà kọjá má ju inú mọ́sálásí lọ láti ibìkan bọ́ sí ibìkan ó lè ra dánu mọ́sálásí kọjá ṣùgbọ́n kó wá jókòó èèwọ̀ ni o kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o kí lè rí lórí eléyìí ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọlọ́ni yá ayyuhal ladhina amanu ẹ̀yin tí ẹ gbà mí gbọ́ lódodo látàkọrọ̀bù sọ̀dá ẹ má sì súnmọ́ ìrun ní kíkí ẹ má wọnú mọ́sálásí má lò ó kírun má dé mọ́sálásí o wà á ń tọ̀ sọ̀kárọ̀ lóògbà tí ẹ bá sì ń hún ríra nípa ọtí lọ́wọ́ hátà táàlámù máa tàkò lóhùn tẹ́ẹ̀fì máa ń tẹ̀ ń sọ ọ́ jáde lẹ́nu yẹnni pé tí yín tí ó fi sílẹ̀ tọpọlọ yín tí ó fi pé wọ̀là júnúbàn bẹ́ẹ̀ náà lẹ́yìn tí jánábà tó jáde lára rẹ̀ tí àtọ̀ jáde lára rẹ̀ tó ní jánábà lára òun náà gbọ́dọ̀ sọ pé òun ó jókòó sí mọ́ṣáláṣí ìlà abèrè sàbílẹ̀ àfẹnití ọba kan ra rí mọ́ṣáláṣí kọjá nìkan lóko hátà tẹ̀tẹ̀sílò títí tẹ́fìwé ìwẹ̀ tó jẹ́ ìwẹ̀ ọ̀ranyàn. àyà yìí a rí inú sóràtò nìsà àyà ẹlẹ́ẹ̀kẹtàléní ogójì. tá bá fẹ́ wẹ ìwẹ̀ yìí tó jẹ́ ìwẹ̀ ọ̀ranyàn bó la ṣe máa wẹ̀. ìkíni tó yẹ ká kọ́kọ́ dájú ni wípé ohun tí ń jẹ́ gúúsùlù náà ìwẹ̀ wíwẹ̀ lọ́dọ̀ àwọn àáfàá ó ní kéèyàn ó dami kọ́kárí gbogbo ara pátá bẹ̀rẹ̀ láti bí irun orí tèdè bí àtẹlẹsẹ̀ wa méjèèjì báyìí òwú bẹ́yàn sì lè wù kọ́ wẹ̀ ẹ́ tó ń bá ti lè kárí ara ìyẹn ti wẹ̀ rí o ṣùgbọ́n téèyàn bá fẹ́ wẹ̀ bí òjíṣẹ́ láwọn ọba sallallahu alaihi wasallam bí bó ṣe wẹ̀ bá a ṣe wẹ̀ ó nǹkan alákọ̀ọ́kọ́ ìyẹ́kìsílò kàfẹ́yì marratayn aw kọ́kọ́ fẹ ọwọ́ rẹ nù lẹ́ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà yẹ́kisẹ̀lú farajà o wá tábà lẹ́yìn tó bá wá tábà tán ọwọ́ rẹ ń wá fi lulẹ̀ tàbí kó o fi ọṣẹ kó o fi fọ ọwọ́ rẹ lẹ́ẹ̀mejì àbí ní ẹ̀ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ wá ṣe àlùwàlá irú àlùwàlá tá a máa ń ṣe bá a ṣe máa ń kírun bẹ́ẹ̀ náà ni kò ṣe ṣe dúró nàìjíríà yìí akálàṣe òní wípé èyàn ò ní fọ ẹsẹ̀ lẹ́yìn ilé wa ni pé èyàn wà á dami sí gbogbo ara látòkè tèédélẹ̀ ọ̀dà pọ̀ kọjá pé ọ̀tún lèyàn ọ̀kọ́ máa wẹ̀ kó tó di pé èyàn wẹ̀ òsì nígbà tá a bá fọmi kárí gbogbo ara tán a ọ̀rà bọ́ sẹ́gbẹ́ kan nínú iléèwé ìwẹ̀ bákan náà a wà á fọ ẹsẹ̀ wa eléyìí jẹ́ àlàyé ní ṣókí nípa bá a ṣe máa ń ṣe àlùwàlá ní ìbámu sí hadith èyí tí a gbà wá látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá a tí kan náà àwọn ìyá wa ti ń jẹ́ Mẹ̀múnà tí ó gbà wá sọ bí a ṣe rí ma níjòkó tó nínú pẹ̀lú ògbọ́lọ́ọ̀bá níjòkó míì ti tún ń bọ̀ á tún máa tẹ̀síwájú bẹ́yìn ọ̀bá rómi tí ó fi ṣe àlùwàlá tí ò rómi tí ó fi wẹ̀ bó o láṣẹ ṣe sẹ́yìn òní kírun ni àlàyé lẹ́yìn ọ̀ ń bọ̀ kọ́lọ́ọ̀bá kó sọ àsìkò náà lọ ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار